وإياكم أن اتقوا الله وإن تكفوا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله واعلموا أننا الآن في أواخر شهر رمضان وقد كان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه أمور دينهم شيئا فشيئا وقد كان رسول الله صلى الله عليه وسلم فرض على هذه الأمة بأجمعها صغيرهم وكبيرهم حرهم وعبدهم أنثاهم وذكرهم زكاة الفكر أو صدقة الفكر لا بد من إخراج لكل من كان قادرا عليه لذلك جاء في الصحيح من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما قال قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والحر والصغير على العبد والحر والصغير والكبير والذكر والأنثى من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة عباد الله ما الحكمة في إخراج هذه الصدقة فإن هذا السؤال لم يترك جوابه رسول الله صلى الله عليه وسلم لأحد من المسلمين وإنما تجاوب بنفسه صلوات الله وسلم عليه وهذا الجواب مخرج في السنن عند أبي داود مخرج في السنن عند ابن ماجه ومخرج في السنن عند عند الدارقطني ومخرج في المستدرك للحاكم من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما قال قول رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تهرة للصائم من اللغو والرفث تهرة للصائم من اللغو والرفث وجرمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات. فبين الله صلى الله عليه وسلم àtúrà ní kíkà àti rẹ̀ fún àmì sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ àwọn subhanahu wa ta'ala láti máa jẹ́ ìjẹ́ fún wa àwọn subhanahu wa ta'ala ìgbà tó ń ká ìdájọ́ báyìí sàyè fún ara rẹ̀ àti àwọn ẹ̀jẹ̀ tó sọ ara rẹ̀ kí àwọn náà bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ pẹ̀lú wájú náà ní sallallahu alaihi wasallam níjọba ìdáná ẹ̀yọ́ ìdájọ́ ẹ̀sìn mò ń fi àsìkò yìí rọra méjì bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ̀ẹ́dùn sẹ́yìn náà ìdájọ́ ìbẹ̀rù rẹ̀ wípé Allah subhanahu wa ta'ala kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní kọ̀rọ̀ àti gbangba bẹ́ẹ̀ náà lọ pa àwa náà láṣẹ gẹ́gẹ́ sì pa àwa ànábì náà láṣẹ nìyẹn bákan náà ló sì pa àwa tó rán wọn sí náà ọ̀pọ̀ wa láṣẹ kábẹ̀ rẹ̀ afúnṣẹ́lá bẹ̀ ẹnì kó lé ìbẹ̀rù àfẹ́ tó bá tún jẹ́ kí ó ṣe kò gẹ́ ìbẹ̀rù rẹ̀ láhàwúrà lànà kò sí ète kàtà ní táàbí ní sẹlẹ̀ ọ̀ba wọ̀lá wàtà àṣìlágbára ti máa tẹ̀lé tọ́lọ̀ bá fẹ́ ìlànà àdúgbò àwọn àwọn afẹ́lẹ́kùnrin àwọn ọ̀dà ìjọba ń tòótọ́ wọ́n láti kọ̀ oṣù rẹ̀ ní tọ́ ọ̀rọ̀ wa mẹ́jọ ọgbà ìjà má lọ́wọ́ ẹ̀ kọ̀ọ̀kan wa. ẹnu mọ̀ yàtọ̀ ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam orí ire tọ́ alọ́sọ̀tọ́lá fún kò pé méjì nínú gbogbo àwọn ẹ̀dá pátá látorí ire náà òní bí àwọn àrùwàtà aláránṣẹ́ ọjọ́wẹ̀ ọjọ́ káyìndẹ̀ rẹ̀ gbogbo nǹkan tó nígbà sí kejì báyìí kò kán báyìí ti ń tó yóò máa sàlàyé nǹkan tó ní báyìí pẹ̀lú rẹ̀ yóò máa sọ fún wa Allah subhanahu wa ta'ala nínú àwọn tó sùn ọjà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kárí kìámà mọ́tì ní àtẹ̀yìn ọkọ̀ àbẹ́ dákun jẹ́ àrí ànábì jẹ́ àjọ kó àìjẹ́nà náà wọ́n lájọ tó sọ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam oní sàlàyé bí Allah subhanahu wa ta'ala ti ṣe nígbà Ramadan ní ọ̀rọ̀ yẹn fún wa báyìí náà ní tuntun sọ̀rọ̀ fún wa wípé ẹni tí àwọn olùkárò bá wá fi ṣe gbòǹgẹ́ lọ́gbà àwẹ̀ náà ìmáànán ní ti ìgbàgbọ́ pé àwọn olùkárò wà tààrà lọ́sọ̀ bẹ́ẹ̀ kò ní tọ́fẹ́ gbà níbi ìkọ́fẹ́ bèbè pa wá wà ti sábà yìí gbogbo táwẹ̀ wá lè fà fún nínú tí ò tẹ lọ́rùn nínú tí ò bára rẹ̀ mu ebi ni o ọbẹ̀ ìṣẹ̀lẹ̀ kò ní ṣe ni o ọmọ fákùnrin ni o àwẹ̀ wíkì rẹ̀ ni o gbogbo táwẹ̀ tó wá nínú àbàtì lọ́rùn yìí kọ̀ wá owó òdì sí Allah subhanahu wa ta'ala inú yọ máa ń dùn yá a ṣèlú ń bẹ̀rẹ̀ lè ní lọ gbèsè láti jà náà èkìtì sáàbù yẹn àtẹnusọ àbá mi ń tọ́ ọjà nínú ọ̀dọ́ yìí bí ìgbàgbọ́jẹ́ bí ẹ̀ṣẹ̀ tó ní padà gẹ́gẹ́ bá yorùbá yà mí bákan náà Allah subhanahu kò ní ẹ̀ṣẹ̀ rẹ̀ jì àbí ìlú fi ń tẹ̀lé láti kó rọ̀mọ́tọ́ máa fi ń di pé lọ sófin báyìí ẹgbìyànjú ẹdúpọ̀ ní ìmọ̀ fún àwọn ọ̀sán láti mọ iná bílà fún أبو مالك ومن قام ليلة القدر إيمانا واحتسابا أن جبا الله تعالى لازم kírun kún láti máa dírẹ̀ bẹ́ẹ̀ níwájú rẹ̀ tọ́wọ́ ṣe kò ń jẹ́ lẹ́yìn àpò kọ́dírì tọ́wọ́ jẹ́ pé ìgbàgbọ́ pé gbogbo lọ́nà sọ láti ẹni màmá sàlám kó ń ṣe lórí ọgbàgbọ́ kò ṣe ìrètí nìkan kan bẹ́ẹ̀ kọ́dà ó sì tún gbà wípé èdè àwọn ohun tó ń ṣe náà òun ṣe máa sàtàlá gbogbo tí ọlọ́run tára rẹ̀ ọ̀gbà tó ń torí ọlọ́run ọba fúnra ìṣú lórí rẹ̀ kò tún wá òkú sí rẹ̀ kò tún wí ìkú yìí ó sì ń fi ẹ ọkàn tí sọ́dọ̀ wípé ebó òun sí lásán àdẹ́sàsà sọ wípé ọlọ́run bàbá yóò borí àtẹ̀tẹ̀ náà yìí nígbà tó ń tọ́ wọn lọ àdẹ́sàsà wà kọ́ aláṣẹ ìgbà kan tọ́jọ́ wípé ọ̀yọ́ ẹnìkan kan lẹ̀ nínú ọkùnrin lórí rẹ̀ òun náà ni sọ́dọ̀ ọkùnrin pépé ayé zaka olùfífẹ́ yìí zaka tí a máa ń yọ. kódà anabi sallallahu alaihi wasallam ní dandan ni fún ọmọdé àti àgbàlagbà kódà wàhálà làákùtì wà lórí kódà dandan ni lórí ẹrú àti ẹtọ́jọmọláàbí wàdúgbẹ́kẹ̀ wàlúkúnfà dandan ni lórí obìnrin àti ọkùnrin eléyìí wá jẹ́ mọ̀ wípé zakatul fitri bẹ́ẹ̀ ni ọ̀bàjẹ́ mùsùlùmí tí ń bá ní gbàwọ̀ ìbọ̀ tọ́ba yọ zakatul fitri wò ní ìgbà lọ́wọ́ rẹ̀ nítorí pé àárín olùwáyọ̀ wípé fọ́tò sàlàsàlà zakatul fitri alamani alamuslimi laabud ẹ̀tọ́ba yọ zakatul yọ jẹ mùsùlùmí wọ́n máa mọ̀nà àwọn àtúntàlẹ̀ lọ́nà pàtó ìlà àwọn kábàrò bìlá ìwà òwe nítorí pé ẹ̀tọ́ba ti ẹjẹ́ tètè yìí kò sí nǹkan kan tó lè fọ̀mọ́ ìlà ìsìlámù lọ́ọ̀sì ò lè fọ̀mọ́ ìgbàlá irú ọtí ọ aburú olè kọ́ máa àyàfi ìsìláàmù nìkan ilé olè wẹ kékeré nígbà báyìí kò máa owó tó gbàsẹ̀ yẹn wọ̀ ẹ́ láti àbíyá mi. lẹ́yìn náà hausa tó wáyé tó wáyé pé zakatul fitri à ń pè ní zakatul fitri ṣé gbogbo ẹ tí àwẹ̀ bá wá jọ̀rọ̀ yẹn kò tó gbá àwẹ̀ ṣé ìdẹ̀kan ní ọ̀yọ́ là nítorí pàṣẹ àṣọ yìí pé àtọ́ méje ọmọ èké sì rè àwẹ̀ ṣe lọ́dọ̀ fún un àgbàlagbà tá a bára àgbà fún ìjàpá níbi wípé àgbò tí ó lè gba àgbàlagbà tí ó máa bọ́ ẹ̀yọ̀ bí wọ́n bá sọ̀rọ̀ yìí lọ tẹ́lẹ̀ kí èsì rẹ̀ fún tó ti bẹ́ẹ̀ náà ṣùgbọ́n sàkáàtù lè fíkiri òkùnkùn wa nù. nà kí wàá ní ìdímà tí bẹ́ẹ̀ fi iyọ̀ sàkáì àkọ́kọ́ sáájú kátó lọ síbi hikima ti bẹ́ẹ̀ fi sàkáì anabi sallallahu alaihi wasallam ó ní sàkáì èèyàn gbọ́dọ̀ yọ man àdáhà ẹnìkẹ́ni ẹ wà láwọn ọ̀bì ha lórí wáyà ṣàfihàn lórí náà àbí sì pàtàkì ká yọ ọ̀sán káyì kọ́ńtà òkú di náà kílọ̀ sọ̀rọ̀ kọ́ńtà pé ẹ̀yìn ọ̀jà mi lọ kí ìrọ̀ ṣùgbọ́n pàtàkì sọ àwọn ọ̀rẹ́ máa sọ ẹ̀kọ́ àti èmọ́ràn ọ̀rẹ́ fi bẹ́ẹ̀ ọwọ́ ní àìkú wa torí pé kèé ṣe pé gbùdùgbù olè ìfẹ́ dáhùn sọ pé kàṣe eléyìí wá wá nínú súnà nígbà ìdáwó ọwọ́ nínú súnà nígbà ìmáyà ọwọ́ lọ́dọ̀ ìmáàmù dàrú ní wàkàdáríkà fi mùsàlùmù àhásì àdìs àrùn àbáàs rọ́bì àbúrò tààlà àrùn ọ̀gbọ̀n ansa wa sọ mẹ́rin pé zakatu fitiri tí mo ní kẹ́ ẹ yìí kí ni tí wọ́n máa jẹ́ túhùrọ̀ tàbí sọ́ọ̀rì àwọn gbogbo àwọn ọ̀rọ̀ mi tí ọ̀rọ̀ yẹ kó tẹnu yẹn jáde téèyàn sọ wà rọ́bà àti bí àwọn tó yẹ kí wọ́n ṣe tí ọ̀tẹ́yàn lọ́rùn tó yẹ kéèyàn òbí sùúrù pàdé ọ̀rọ̀ téèyàn náà padà níta létí gbogbo wele torí pé asukò rọ́bà tó lọ́la bá wa òní kí ẹ̀sìn kọ́tà pàṣẹ yìí báyìí gbogbo àwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó táláwọ̀ ẹ̀ ṣe eléyìí ìyọ zakato fitiri yóò máa jẹ́ ìsàmọ̀mọ́ fún kíni fún àwẹ̀ rẹ̀ wà túlù mẹ́ta ní mẹ́sàkì yóò ma tábà tó bá aláàbẹ̀ gba tiẹ̀ bá wọn lè lẹ́yìn kan ṣùgbọ́n ọmọ ike tí wọ́n ń kó lóòtú yọ àgbàlagbà tí wọ́n lóòtú yọ kọ́lá tí wọ́n jẹ tí ọgbà rẹ̀ àdàbí tí wọ́n á ní wà túlù mẹ́ta ní mẹ́sàkì yóò ma tó jẹ́ ìwà oúnjẹ jẹ ìwà ìrọ̀rùn ìwà ìdùnnú kínú yó ni o fọ́lá ìdìnnà ìdá owó ọdún tó ọ̀tá ni o ó tó lọ́dọ̀ àwọn aláìní àwọn ìṣòro àti ìmọ̀ tó ń jẹ́ lọ́rọ̀ ti rẹ̀ àṣà wa ni ẹnìkan tó wà lọ́dọ̀ káyì ṣáájú kí àwọn èèyàn tó lọ lè kírun rí eléyìí ọ̀nà jẹ́ zakaatu fitiri tọ́bajára rẹ̀ Allah subhanahu wa ta'ala yọ bá gba àwọn yóò sì bá fi zaka yìí pọ̀ mọ́ ṣùgbọ́n wọ́n dá wípé pọ̀ bá yọ nígbà yẹn tọ́jọ́ lẹ́yìn ìgbà tí àwọn èèyàn kí ọ̀tá ànábì ni bàyí àsọ́dá pọ̀tọ́n sọ́kọ̀ọ́ àsọ́dá nínú sọ̀rọ̀ àgọ́ sàárà kan nínú àwọn sàárà ìdẹ́yẹ̀ sí àǹbọ̀ kìrì ǹjẹ́ ẹni tó bá lọ́sàkà tó kékeré lọ́sàkà táwọn yẹn kéré nìdí sóní ládà tó lè ládà àbọ̀bẹ̀ wọ́n lè sàwọn àṣọ báyìí àdúgbò àtàlà kò sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ wá tó mẹ́wàá sọ̀rọ̀ màrí. à ń rí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àfa kọ́dà wọ́n mú ẹ̀ ìjọba wípé bóòlù kìíní ìṣèjẹ́ dandan sọ́dọ̀ ọmọ èèyàn ni àti àwọn èèyàn wo lọ́jọ́ dandan lọ́dọ̀ èèyàn àwọn àfa ni tẹ́jú zakatu fitra làwọn mi wàhálà mẹ́lẹ̀ yẹ̀rọ mẹ́lẹ̀ yẹ̀mọ́nù àwọn yẹ̀rọ ẹni tí èèyàn bá fún ń bọ́ ó lè pé ọkọ tọ́wọ́ yọ bàbá kò ní ìjẹ ẹ̀dá yọ yọ ti ìyàwó rẹ̀ ti bàbá rẹ̀ ti màmá rẹ̀ tàwọn ọmọ rẹ̀ tọ́ba tó ọ̀dọ́ náà yọ yọ. wọ́n wá ní lábẹ́ mẹ́yìnà múrin ẹ bá tún jẹ́ àlejò tó jẹ́ wá báyà tó ẹgbẹ́ ìrìnàjò gbé sáré àti ìsínú kan nínú ẹ̀ẹ́ rọ̀mùtọ́n irú ẹni báyìí náà àwọn náà lábàá yọ ọ̀sán káwọn ìpín tírì rẹ̀ ṣùgbọ́n tó wá rí báyìí sí ẹ̀rí tó wá wá lórí rẹ̀ tó jẹ́ wípé ó jẹ́ káwọn wípé dandan ni fún yàrá mi yọ ọ̀sán káwọn ìpín tírì fún àwọn yàrá kàlẹ́ yìí wọ́n lẹ́yìn tó wá ń bẹ̀ ni hadith tó wá wípé ẹnì kọ̀ọ̀kan bọ́yọ̀ tàbí àpò ìpínlẹ̀ ìfúnra rẹ̀ bákan náà àti ẹnì tí ń gbọ́ hadithi kò fẹsẹ̀ múlẹ̀ lọ́wọ́ nàbí sallallahu alaihi wasallam ìdán ṣùgbọ́n á kí àwọn òkúta wà fún àṣálẹ̀ ìlú wa lórí àlàmáyé kátó wá mú ìtọ́jú òkúta ló ń tẹ̀wà pẹ̀lú ẹ̀yìn zakatul fitri wọ́n ní bọ́lá jẹ́ pé báyìí náà ta gẹ́gẹ́ bó o ṣe jẹ dandan náà ọjọ́ ìjẹjẹ fún gbogbo ẹnìyàn jẹ́ wípé lẹ́yìn láti fitiri òun wọ̀ ní on the twenty nine of Ramadan wọ́n wá lóṣù lẹ́yìn láti fitiri yẹn òun wọ̀ àbí wò ó ti ẹ̀ lóṣù táàtì rẹ̀ náà tó bá ti wọ̀ àti yóò ṣe ìdájọ́ àwọn Ramadan náà tó wá rí báyìí ẹnìkan bá jẹ́ wípé hájà lé rẹ̀ ó pè báwọn ará ilé ní tí wọ́n jẹ wà ó tún wá sẹ́kù déédé èèyàn ní déédé sọ́ọ̀rù kan ó tún ní ilé dẹ́dẹ́rẹ́ fún ẹ lè láti yọ zakaatu kékeré tó bá wá jẹ́ pé sọ́ọ̀rù méjì lónìí wọ́n ní dẹ́dẹ́rẹ́ fún kọ́ yọ tara rẹ̀ ó sì yọ sí àwọn ará ilé rẹ̀ tọ́jú mẹ́ta lónìí bẹ́ẹ̀ náà ló sì ń kọ́ ẹ̀ kápẹ́ mẹ́rin lónìí kápẹ́ márùn lónìí ṣùgbọ́n táwọn èèyàn bá ń bẹ lọ́rùn rẹ̀ tí wọ́n pọ̀ báyìí tí ó wà ní méjì sí mẹ́ta lọ níbo ni ó ti bẹ̀rẹ̀ àwọn àwọn àbá ìjọ ni wà wípé yọ ọ́ bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ ara rẹ̀ lẹ́yìn náà lórí ìyàwó rẹ̀ lẹ́yìn náà ló tó wá ka àwọn òbí rẹ̀ dáàbò pé yóò ti mọ̀mọ́ sáájú bàbá ó ní pé tó ní mẹ́ta yọ ọ̀dọ̀ ara rẹ̀ tìyàwó ti màmá tó ní mẹ́rin ti ara rẹ̀ ti ìyàwó ti màmá ti bàbá tó ní márùn tara rẹ̀ tíyàwó tí màmá tí bàbá tí ọmọ rẹ̀ tọ́mọ bá jẹ́ márùn tó sì ní márùn tara rẹ̀ tíyàwó tíyà tí bàbá láàrin ọmọ yóò kiri báyìí lọ́wọ́ yóò ṣe kúrò láàrin wọn yóò lè ọdún bá kọ́kọ́ ọkọ wọn èyí tó bá wọ́n kọ́ ẹ̀bẹ́. ṣùgbọ́n kí ló wá fà táwọn afárá fi yóò wá wípé tọ́bajẹ́ wípé méjì lèèyàn bá wá ní kọ́ wọ́n ní yọ ọ̀yọ̀sára rẹ̀ àti ìyàwó rẹ̀ kò ní í yọ fún màmá àti bàbá rẹ̀ nítorí wípé nínú nábàkọ̀ àánà àálò ìyàwó ṣáájú bàbá àti ìyá ìwà hmm. ìwárí rẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tó jẹ́ àmọ̀ wípé àdúrà bẹ́ẹ̀ ní ẹ̀sán lọ́wọ́ sí wáyé kò pè méjì sọ̀rọ̀ wá tó bẹ́ẹ̀ wọ́n sáwọn rẹ̀ nítorí wípé nínú ṣẹ̀ríà ìyàwó èèyàn òbí èèyàn èèyàn máa bí òbí ṣe pàtàkì tó ìyàwó èèyàn kó náà ṣe pàtàkì tó ṣùgbọ́n sọ́kò ìyá àti bàbá tó bá wá já wípé èèyàn ò ní téèyàn fẹ́ bọ́ ara rẹ̀ àwọn á ní ọ̀nà bọ́yàwó ṣáájú bàbá àti ìyá nítorí kíni nítorí wípé téèyàn máa ń fi ń di ẹ̀dá máa sọ fún un ṣẹ̀yà wípé sọ̀rọ̀ tó wọ yìí á jẹ́ àmú rẹ̀ ó jẹ́ bẹ́ẹ̀ fún ọ lẹ́yìn ààrẹ èèyàn nǹkan mẹ́ta ló lè fà nǹkan mẹ́ta ló lè fà tẹ́kùn náfà kọ̀tù wàlá yìí tẹ́kùn náfà kọ̀tù yìí lẹ́yìn ààrẹ ìsáyìn bí tàrà àtẹ̀tà bá nǹkan mẹ́ta ìní ló jẹ́ ìpìlẹ̀ àkọ́kọ́ ó ní azawudiya ìdí ọkọ fún obìnrin zawudiya ìdí ọkọ fún obìnrin ìlọsọ àìdí àwọn obìnrin di ọ̀ràn lọ́rọ̀ ọkọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlùmọ̀rọ́bà ìjẹ́ ẹbí ìjẹ́ ìbí ìlọsọ sí bàbá ìyá àmọ́ àtàkàn nínú ẹbí lọ́sọ̀ àìdí àwọn ọmọdé tí èyí ọ̀kùnkàdà wọn ẹlẹ́ẹ̀kẹta àlùmíìkì ìdé ìyànbá mi tọ́jú pé èèyàn ló mi níbi tí mo ní nǹkan yìí ìlọ́sọ̀ ájàmù rẹ̀ di ọ̀rẹ́ ọ̀rọ̀ mi èèyàn ní ẹran èèyàn ní ẹ̀jẹ̀ èèyàn ní ọkọ̀ yóò fi kó sí èèyàn nílé yóò sanwó nípa yóò sì gbọ́ ṣùgbọ́n mo ti bẹ́ẹ̀ àwa gbọ́dọ̀ bí àgbẹ̀ rẹ̀ ìyàtọ̀ wa ń bẹ láàrin ìyá àti ìyàwó ìyàwó dandan sáàmà náà fún kèé ṣe torí ìhájà nàfàkọ́tù ha lẹ́yìn sátìlẹ̀ hájà ìdáàmà náà ní ìyàwó kèé ṣe torí pé aláìlẹ̀ kọ́jà kí ìyàwó kọ́ máa rí one billion lójoojúmọ́ kọ́kọ́ rẹ̀ ọmọ sì máa rí two hundred thousand lọ kọ́ gbọ́dọ̀ jẹun lápò rẹ̀ kèé ṣe pé ọjọ́ láìní ìlànà máa náà ṣùgbọ́n yàtọ̀ sí ìyàwó àìní ìní ọ̀fà tí bàbá èèyàn bá lówó téèyàn náà sì lò lọ á jẹ́ bàbá yẹn kì í ṣe dandan lọ́wọ́ èèyàn ní mò ń wọ́n ju ọlọ́run lára àwọn ẹni tí bàbá ọkọ ẹ̀ tí wọn ọ̀bà wá ló lọ tí wọn ò lọ á jẹ́ àmú wọn ọwọ́ ajé dandan lọ́rùn ọmọ lórí nǹkan táwọn bá pé méjì mí bá mi dọ̀rọ̀ ìyá gbogbo ṣe pé a ọ̀sìn ọgbọ́n èyí ọ̀sà jẹ wọ́n jọ ni wọ́n mu ni wọ́n wọ̀sọ ni o dẹ̀dẹ̀ ni àwọn tó bá wá jẹ́ mọ̀kàmìlá bíi àtúbẹ̀yẹ lóde ni abẹ́sẹ̀ ìdájọ́ sọ́dẹ̀ lásán ìdájọ́ gbogbo àwọn àdámẹ́rin pátá àwọn àfa àṣàlàyé rẹ̀ ṣùgbọ́n kúrú wọn ti rí wọn rí bí ọ̀rọ̀ àdáyé sallallahu alaihi wasallam tọ́jà pé ọ̀pẹ̀ kálófìsì ọwọ́ الدين هو من حديث أبي هريرة هو من حديث أبي عمر هو من حديث هو من حديث أبي هريرة بن سعيد أنا سبحان الله بدأ النبي صلى الله عليه وسلم ابدأ بنفسك kọ́kọ́ bẹ̀rẹ̀ láti lọ ara rẹ̀ lẹ́yìn náà wà á bẹ̀rẹ̀ láti di ara rẹ̀ rẹ̀ níbo mi ara rẹ̀ kan sànkà lórí ti àwọn ẹyọ náà ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ ìyàwó èèyàn dandan ni nínú nínú òkú fìlẹ̀ ìsá wọ́n ìsà arábẹ́yẹ ni o arọ̀dẹ̀yẹ ni o dandan ni o ṣùgbọ́n alàlùwárí wàlùwárídà fìlẹ̀ ìsà arábẹ́yẹ olùwọ́ àwọn àgbà wọn ṣùgbọ́n gbogbo eléyìí mímbà bíi ìsán àlesọ pé èèyàn bá fẹ́ sí dáadáa síyàwó sí bàbá sí mama èèyàn lè máa yọ sàkáàtì ìdílé mi bá di bí àwọn ẹsẹ̀ dáadáa sí wọn ṣùgbọ́n èyí sì gbẹ̀dẹ̀ lọ́wọ́ èèyàn èsì lọ́wọ́ yẹn kọ́lọ̀ sàkáàtì ìdílé ìyàwó rẹ̀ kò sí lọ́wọ́ ọkọ sàkáàtì ìdílé ọmọ kò sí lọ́wọ́ bàbá sàkáàtì ìdílé ìdílé ìyá kò sí lọ́wọ́ ọmọ rẹ̀ tí bàbá náà kò sí lọ́wọ́ ọmọ rẹ̀ àyàfi lórí ẹrú èèyàn nìkan ló jẹ́ من حديث الذي أخرج الإمام مسلم صحيح من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن صلى الله عليه وسلم ليس في العبد صدقة إلا صدقة الفطر téèyàn bá ní ẹwà ẹ máa yọ zaka lórí ẹrú lẹ́yìn zaka fìdílì téèyàn yọ fún ẹrú ẹ nígbà tó sà wá yọ ẹrú yìí ó jẹ́ àmọ̀ pé téèyàn bá ní sọ́ọ̀hún méjì lẹ́yìn ìgbà tí tọ́fẹ́ lò nílé tọ́fẹ́ kùmọ̀ tá a lọ́jọ́ lọ́fẹ́ fún ẹ̀mí ara rẹ̀ àti ẹrú rẹ̀. akọ́kẹ́nu wọn àfa ni lo tó bá jẹ̀lẹ̀ bẹ lọ́rùn ẹ ẹ tábìlì kristu àgbà wọ̀ wípé ọjẹ̀lẹ̀ bẹ lọ́rùn ẹ gẹ́gẹ́ bó ti sọ pé àbí tàbí àbí ọ̀nà náà rọ́bì ẹ̀kọ́ ọ̀gá náà bọ̀ níwájú náà àṣetùmọ̀ ẹ̀ ní pé tí ọ̀nà náà bá ti ń dé báyìí o gbogbo ẹ̀ bá ti ní ẹrú ọgbọ́dọ̀ máa sin wọn lẹ̀ kí wọ́n wò ní bí oṣù kan lọ ṣiṣẹ́ kí wọ́n lè rówó tí wọ́n fi tí wọ́n fi tí wọ́n fi tí wọ́n fi yọ ọ̀dà káàkiri mọ́lá yàtí mu ìjú òkè ńlá bíi pẹ̀lú ìtàkùn wáyé lẹ́yìn lẹ́yìn òṣèré àárọ̀ tó bóyá wípé ìtẹ́gì lìtẹ́gì màríkà zàgà ọ̀yà ọ̀fi ọ̀kọ̀ wà lọ iṣẹ́ tó tẹ̀lé máa ṣiṣẹ́ ọ̀wọ́ ìfowóṣe náà ní kò lóró torí pé afẹ́kí dúkìá yọ ọkọ̀ obìnrin ní pé zàgó lè lọ́rùn rẹ̀ àìsàn bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ ṣẹ̀yà èyí ò kọ̀ wọlé ẹrú èèyàn ọ̀rùn èèyàn wà ọmọ ọ̀dọ̀ kìí sẹ́rú ṣùgbọ́n kò ṣiṣẹ́ ọ̀rọ̀ náà ti ṣiṣẹ́ ajẹ́ pé oko oorun zakaru ìpínlẹ̀ ààyè ọmọ ọdún wa ẹ̀ lọ́jọ́ kejì ọmọ ọ̀dọ̀ wa. èèyàn lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn àbọ̀ àwọn ajẹ́pọ̀ yìí wà wípé ẹrú ẹrú náà wí tọ́gbà lọ rẹ̀ jẹ́ pé ìṣirọ́ọ̀kù bẹ́ẹ̀ bíi mílíkì nǹkan ẹrú kan lọ́wọ́ ẹrú kan láyé ṣùgbọ́n èèyàn mẹ́ta ló ní wọ́n ní kó wọ́n ti yọ zaka tó kéré ṣé wọ́n yọ ala hasabi rukus aw ala hasabi nasibi kulli wahidi minhum fi hadhihi ash-shiraka ẹnì kọ̀ọ̀kan wọn ṣe zaka zaka tí wọ́n bá yọ ìgangan kò sí ẹnì kankan nínú àwọn àfa tó wípé wọ́n ẹnì kọ̀ọ̀kan wọ́n dàgbà ká fi yọ ṣùgbọ́n ìtìláàbù tí wọ́n ṣe ìtìláàbù náà ọ padà sórí ẹyọ kan sọ́ọ̀rù kan náà ní ọ̀ràn yẹn lọ́rùn gbogbo mẹ́tẹ̀ẹ̀ dáhùn lápẹ̀ẹ́ sọ́ọ̀rù kan náà ní ṣùgbọ́n ṣé orí náà wọ́n fi pin tó ń kálukú tá a mọ̀ gbèsè sọ́ọ̀rù kan tá a pin lẹ́ta wọ́n lọ́wọ́ tí wọ́n lọ́wọ́ tí wọ́n fi ìlú kálukú lágbà lọ́wọ́ rẹ̀ àbí déédéé tó ń kálukú nínú oṣù ìlànà ìpín sọ́ọ̀rù kan ọ̀rọ̀ òkú òní sọ́ọ̀rù kan sọ́ọ̀rù kan náà làbẹ́ yọ ṣùgbọ́n nígbà tá a bẹ̀rẹ̀ rí ara ẹ̀ lọ́rẹ́ tàwọn ẹnìkan fi thirty thousand lẹ̀ ẹnìkan fi forty thousand lẹ̀ ẹnìkan fi thirty thousand náà lẹ̀ padà bí a ti wọ́n lè ṣe wọ́n ṣe pèlè àbí àwọn ọ̀gá ilé pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ẹ̀dí akọ sí mẹ́ta àti wípé tá a bá fún alákọ̀ọ́kọ́ pé kí wọ́n kọ́ mẹ́ta ẹ̀ àǹfààní tá a jọ ń rí bí kíní yìí ó dùn àwọn lọ torí pé nígbà táwọn pín nǹkan tí ń ṣe é fún wa à ń fi bá a ṣe ní àfi ń pín bàtìlẹ́ ìlú àgbègbè ṣùgbọ́n bá ti wá rí bá àlàkùnlé tọ́ba bọ́ba ṣe rọ̀ wọ́n lọ́rùn tọ́ba ti tẹ̀ wọ́n lọ́rùn bẹ́ẹ̀ ló sì fi yòó bẹ́ẹ̀ ló sì yọ pé láàrin àwọn ilé yorùbá àwọn ọ̀pá wa ní ẹni tí a máa yọ yìí sọ́ọ̀rù tí a máa yọ yìí bóòlù láti ṣe máa wò ní mọ́rẹ̀ alẹ́ àṣùwà wàlẹ̀ àmúdá tí lọ́kọ́ bá ń sọ wípé sọ́ọ̀rù mọ́tù ó kọkàn ní fún òsùn ọ̀lọ́dọ̀ ti ẹ̀rẹ́ bí káàkọ́ sọ pé kóńgò dẹ́gbẹ̀ ó sì àwọn òkúta náà lọ sí sọ̀rọ̀ káàkọ́ gbẹ eléyìí jẹ́ àwọn àmọ̀ wípé nǹkan ìta bá ti wá sọ́bà gbogbo pátá ìlú ni tí wọ́n fi sọ̀rọ̀ ṣùgbọ́n rúrúfù la fi máa ń gbé láàrin ara wa táwa táwa sọ̀rọ̀ pa kóńgò ní ìsìn wọn ọmọ jíjẹ kóńgò nínú mi táwa sọ̀rọ̀ pa ẹ ẹ pa ẹ garawa ẹ ba ẹ orúkọ rẹ bàtí àkìlì kan gàdé kan kìlì kan odò yẹ kìlì kan wọn ọmọ nínú mi ṣùgbọ́n àìmọ́ báyàn sọ̀rọ̀ pẹ̀lú òṣùwọ̀n tọ́wọ́ ajá pé kò yé ajá pé tí wọ́n ti báyàn fi òṣùwọ̀n sọ̀rọ̀ ajá pé tí wọ́n bá sọ̀rọ̀ ìtọ́jú yẹn láàrin àjọ sọ̀rọ̀ nígbàtà sáà fẹ́ máa sàlàyé sídọ́tùmù dára igi sọ́tùmù dára fún àsọ̀hábà ó ní nígbà tí mo kọjá lára igi fàídà àná ọ̀bù ha ká àdá ní ìbíyà wà ọ̀rọ̀ ọ̀bù ha fàídà àná ọ̀bù ha nígbà nígbà bí mo bí kàkìlá ní ajá fàídà ọ̀rọ̀ ọ̀bù ha ká àdá ní ìbíyà nígbà mo kọjá lára igi àwọn ewé rẹ̀ fẹ̀gbọ̀fẹ̀gbọ̀ àwọn ewé etí sẹ́kùn dáì bí etí erin ló ṣe bẹ̀. àwọn owó wá lè fún lórí àwọn èso orí rẹ̀ wá dẹ̀gbẹ̀ jẹ́ bíi ẹ̀ ẹ̀ kìláàdì hajà ọ̀dà gẹ́ bíi hajà yẹn wọ̀ ọ̀dún kẹrin àbí wà ní ọ̀dà gẹ́ bíi dẹ́ńdì òṣogbo. kí wọ́n máa wá sọ̀rọ̀ ó sì yẹ pé dẹ́ńdì òṣogbo àwọn tí ń bá sọ̀rọ̀ wọ́n mà ìgbà tí wọ́n sọ pé sọ́ọ́rù nínú tọrọ ẹ̀sìn tí àdínábì là ń sọ àdínábì náà lọ́sùn wá sí gbà nígbà tí wọ́n lọ́sọ̀ bí wọn kí kó làwọn ní ṣe wọ̀nyá ní sábà ti fi wọlé àmọ́dún àdàbí rèé o bí a ṣe dọ̀bá tọrọ ẹ̀ yẹn àwọn afọ àwọn agẹ́rẹ́ wa wọ́n sì àwòrán rẹ̀ wípé tá a bá sọ fún kúrú nàbàwí adúgbò àwọn àdéhùn tó wá lórí rẹ̀ sáàlì ọ̀rọ̀bà rẹ̀ tá a fi máa dérí rẹ̀ ní nǹkan tó àwọn ìbí sọ̀sọ̀ lónìí tí ó kálí kó tó wípé ìbá àmọ́ ní mú ju ilé o tí ń bá lè mọ̀ pẹ́lú kílò tàbí gíráàmù iye tí ó àwọn afọ àti tàbí ìwẹ̀ wọ́n ní wípé àkọ́kọ́ ṣé sọ́ọ̀rù lójú mọ́tò lọ mọ́tò ọmọ lọ́jà ń sọ́ọ̀rù torí mọ́tò mẹ́rin láwọn bá lọ sọ́ọ̀rù kan káwọn ìlà kí wàá ní sọ́ọ̀rù kan wọ́n náà rọ ẹ̀ tó bá jẹ́ ta fẹ́ fi wọ́nyìn ráìsì ni o ẹ̀wà ni o tí èsì ẹ̀ tó ti ju tọ́jà tó ti kú yẹ yóò fún wa ní kílò méjì àti forty grams ó ní asọ́ọ̀rù ànábàwọ̀ ẹ̀yọ̀ kápẹ́ gíráǹsì ni a bá gbé lọ yóò fà ní two thousand and forty grams ṣùgbọ́n tá a bá ti mọ̀ pé sọ́ọ̀rù kan two thousand and forty ni ní gíráàmù èyí mútu kọ́ máa fún wa tá a bá ti fi four divide two thousand and forty yóò fà ní five hundred and ten àjọ wípé five hundred and ten grams ó ní kíni ó ní àlùmọ́jù anáwí kan two thousand and forty grams ó sì ní asọ́rù anáwí kan ìtafẹ́ wọn tàbá wà wọ̀ tán àwọn àfáàní sí odidi ilé kan wọ́n lè ní zakatu bidiri bàbá yọ ìyàwó yọ ọmọ yọ gàngà yọ wọ́n wá yọ sọ́kà pátápátá nígbà tí wọ́n yọ náà àti tí ó yẹ wá o àyàtọ̀ ń bẹ láàrin pé ọ̀gbọ̀n mọ́ yọ fún ẹni àti nígbàdìrì sáyìn tábọ́ nígbàdìrì sáyìn pé mọ̀kàn sí dáadáa sí wọn tó ní di ìyọnu wọn àbọ̀bẹ̀ ẹ̀yìn àti ọ̀sán àti ìdílé kan tó ní di ìyọnu rẹ̀ torí pé sọ pé nígbà hmm, ìgbà àti ìlòsí lọ́rọ̀ yẹn mo sì lọ́wọ́ pọ̀lẹ́ ìyọnu débi náà bàrà dàbí náà kí n ṣẹlẹ̀ bí tí ara ti di àwọn èèyàn tọ́jú pé àwọn èèyàn máa ń fi wọ́n máa ń fi ìjà ìjà tó máa ń fi fún àwọn oníkan jẹ́yọ̀ pé kọ̀ wá jẹun nílé mi pé mo pè sápèjẹ́ nílé mi kọ̀ wá ilé bínú sí. Nàá àkọ́kọ́ tí a bá sọ̀rọ̀ kòsàkà tó fi jọ alẹ́tọ̀ láti pín fún àìmọye aláìní a sì lẹ́tọ̀ náà tó bá ń wà alẹ́gbẹ́ fún aláìní nílò ẹ̀yọ̀ kan lábàṣà ìráyè àdìpapọ̀ káàdì kò ẹ̀yọ̀ kan ṣùgbọ́n ká wàá padà sínú ìṣesí Usman rọ́bì àtàwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbìlẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé Usman a máa yọ sàkáàtò kékeré fún ọmọ ẹgbẹ́ àtàgbàlagbà àti oyún wọn. náà mi bá lè sá ṣùgbọ́n tí Usman ṣe sáà wá ayẹyẹ ìtọ́lá yọ sàkáàtò kékeré fún ẹni tí ọ̀jẹ̀dẹ̀ lọ́rùn rẹ̀ tọ́kà fi ṣe ìsánù káwá sọ pé orúkọ ọ̀sẹ̀ gidi àbájáde àwọn ọ̀rẹ́ wọn á ní kọ́ ìlú kan á ní kọ́ ìlú kan kí ni kọ́ ìlú náà gbogbo àwọn kùlàfáwà ọ̀ṣìn tí a sàn sọ pé ẹtẹ̀lé ojú ọ̀nà mi àtòjú ọ̀nà tí àwọn náà bá mú padà là torí pé wò ní la ojú ọ̀nà kan àfi kọjá wípé ara nẹ́ẹ̀mí náà ni wọ́n ti yọ àwọn àbáwá ní gbogbo tí wọ́n bá dánwò kalori yóò dáadáa tọ́ba jẹ́ wípé sábà bíi kánàbí òsè ń bẹ láyé kánàbí kánàbí òsè ẹ̀rí bá lọ́wọ́ nàám ìtọ́jà wípé sábà bíi rẹ̀ jáde láyé ìgbà tí àwọn ọlọ́pàá nàbì tó sì ní di kákẹ́tà fún tọ́jà kó wà gbẹ́rì pé tábìlì bá bẹ láyé òsè iná ẹ̀ ló kún bẹ́ẹ̀ tí wọ́n sì kú mọ́sálásí ti àwọn màsílẹ̀ ti kú tí wọ́n bá pè wọ́n dáná kálukú mọ́tàkùn wọ́n wọ̀ sí jùmọ̀ mọ̀tínà ti wá kó lẹ́sìn wípé tí wọ́n bá pèrò bí nìsín wọn ò gbọ́dọ̀ àdá tán káàkiri gbòòrò ìgbà mi bẹ̀ tẹ́lẹ̀ náà nàbà bọ̀ jùmọ̀ àgbà níbo ní ẹ̀kọ́ owó ìbámu ẹ̀rọ yẹn darí bọ̀ padà Usman ní kòkó ẹ̀sìn ìdáwọ̀ ẹ̀ lẹ́ẹ̀kejì kọ́ ẹ̀rọ kò ní máa ń pèlè ẹ̀kọ́ sàlám ìdàgbọ́ kò tẹ̀lé náà tí ì máa ń fún ọ̀dà ẹ̀ máa tẹ̀lé ó sì zìá tẹ̀lé nítorí wípé hájà tó jí ó ṣe ìjẹ́ bẹ́lẹ́ yàrá sàsàlám ìjẹ́ pípọ̀ táwọn èèyàn pọ̀ sínú màdínà láyé tiẹ̀ sótó wà láyé sàsàlám ìlú sí kàrí jimá kẹ́lẹ́ ìyàrá bàtà wà pàtà àbá sọ pé nínú ìlú kan o àwọn ìjùmọ̀ àbèjì là torí pé kó kòlé ti gbajúmọ̀ ní àṣàṣàrà lórí gbogbo gbajúmọ̀ ní àṣàṣàrà ìdí àlẹ́ rẹ̀ láyé tí ọ̀pọ̀ wákàtí lè yé gbogbo ẹ̀ kọjá kúrè àwọn mọ́sálásí ọ̀kẹ́ ojoojú lè àwọn mọ́sálásí ọ̀kẹ́ àlàkùn lè ká tá a bá sí bẹ́ẹ̀ ọ̀dà púpọ̀ ṣùgbọ́n àwọn àfọ àwa náà bá wa gbogbo ẹ̀ tóbi rẹ̀ bá di gbogbo ara nù tolóyún tọ́fẹ́ yọ zakatu fitiri kò yọ lóyẹ ọgbọ́dọ̀ yọ zakatu fitiri tó yọ bàbá tí ìlú sùn mẹ́rin o torí ádámà lọ yọ kẹ́kọ̀ọ́ ntí òbí ntí òsì òbí ntí òsì lọ́sọ̀ kí ni o lọ́yọ̀ zakatu fitiri kò tó bá ti alẹ́ lọ́sùn mẹ́rin alẹ́ tó àti síbẹ̀ torí pé o ti di nọ́ọ̀sùn lọ́kùsà o ti di pẹ́ẹ́tẹ́lì sí bá a sílẹ̀ kẹ̀kẹ́ àti tàbí àti bẹ̀sẹ̀ lórí tọ́wọ́ lọ́sọ̀ kẹ̀kẹ́ rọ́bìyàn lọ́wọ́ tẹ́lẹ̀ àti màwọ́ èyí lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pé ní ọmọ tọ́ba bọ́lá obìnrin ẹni ọ̀lẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin yugosan ààwẹ̀ yugafan ààwẹ̀ ààjì wọ́n ti sọ́lá rẹ̀ nípa yóò bá rúkú màkọ́ bẹ́ẹ̀ mùsùlùmí a sì sọ ló wọ́n á fi rò sílá kọ́dà ìkìlẹ̀ tó lọ́wọ́ àwọn àfa ṣé ká pẹ̀rẹ̀ fún àbíká má pẹ̀rẹ̀ fún ṣùgbọ́n èdè mi kò ká pẹ̀rẹ̀ fún bó ṣe yẹ̀ka nínú àwọn àfa àṣẹṣe wípé sábàbí táàfì pẹ̀lú àrímọ́ nígbà tí sáàfì sísọ ṣùgbọ́n nínú àwọn àfa náà tẹ̀lé fi àyè padà wípé àjá òṣùṣòwò fún àlọ́ sùn káàkiri ọ̀gá ni ọmọ yóò sùn padà sí ẹ̀gbẹ́ láǹfààní náà sí iná insha Allah rahman hada alami. lẹ́yìn náà zakati fitiri ta wá ń sọ yìí alisam wa sọ̀rọ̀ kan wípé ẹnì tó bá yọ ṣáájú kí a tó lọ sí masalasi ká ó ní zakatu fitiri zakatu fitiri ń tọ̀ yẹn yóò gbala da zakatu fitiri o yóò gbala da pé ọlọ́wọ́ bá fọ awẹ́ rẹ̀ mọ́ amsa wa ni ẹ bá wa yọ lẹ́yìn rẹ̀ fani ka sọdá tọ̀ tó yẹn sọ̀rọ̀ kọ́ sàárà kan nínú àwọn sàárà awọ àdúgbò mẹ́wọ̀ sẹ́wọ̀n pé ntí ànábì ni a ṣe kò ṣe nígbà tó ní a ṣe ṣùgbọ́n ànábì wa pè ní sọdá tọ̀ tó yẹn sọ̀rọ̀ kọ́ sí yóò ní ládàá lórí àtọ̀ yẹn ní ládàá ṣùgbọ́n kìí ṣe ládàá zakatu fitiri òní ó ní ni ìbéèrè wà wá pé n tó súnmọ́ nínú tá à ń gbọ́ yé bọ̀ nínú ẹ̀sìn tọ́lọ́ mi ọ̀sán sáré wípé béèyàn ọba ti ṣe nǹkan síbo sí ibi tí wọ́n yóò ṣe sí kò ní tí wọ́n sàdé ìfẹ́ tó bá ṣe ẹ ẹ ẹ tó bá kò ní tí wọ́n sàdé ìfẹ́ tó bá ṣe bẹ́sẹ̀ ní oṣù ọ̀rọ̀ yóò ti di à ẹ lọ sàkáyì ẹ lọ ẹ rí ìtọ́nà ìtọ́nà zakatu lórúkọ rẹ̀ ṣùgbọ́n ẹ̀ńtọ́ bá yọ ní kí lórúkọ rẹ̀ àdébí ọ̀wá bá gbogbo kí ní ìjẹ́ tọ́lá ọwọ́ àpèlé sọ́dá kọ̀ tí ìjọba ti sọ́dá kọ̀ ìjọba rẹ̀ lórí balada yọ balada àwọn àfa àwọn adáwọ̀ ebi kí wọ́n sọ̀rọ̀ rọ̀ṣùmọ̀ wùwọ̀ ọ̀rọ̀ fẹ́ wá sí a wọ́n ní èèmọ̀ e, e, mùsàpámẹ́sì bíi àbámẹ́ yẹ òní gbogbo ànákùlù àdìgbà àdì yùsáwìlì ìsánú àlẹ́ yìí wà ilà yẹn fi ṣe àná gbogbo tó bá ti jẹ́ pé àǹfààní nígbà tó lọ ṣe fọmọ nàbí àdámọ́ tán ọ̀sán kọjá agbára ẹ̀ tọ́lá àǹfààní yẹn ẹ̀ tọ́lá àǹfààní yẹn kò lè kò lè fẹ́ǹsì àǹfààní o lọ́nà wo èèyàn ní ṣọ́ọ̀bù yóò sì tilẹ̀ kó ṣọ́ọ̀bù ẹ̀ bá ti lálẹ́ kọ́lá kò dẹ́kọ́ lé òkè nǹkan ẹ̀fẹ́ bẹ̀ ṣùgbọ́n ṣọ́ọ̀bù yẹn níta táà bá ti á lọ sí ẹ bá ń bọ̀ làwọn yóò bá jókòó bẹ́ẹ̀ wọ́n máa ṣe ní láti lè dájú yóò tó lọ ẹni ó sì máa gbára ó sì darí ẹ̀ kó fẹ́ ká máa ṣe kódà tó bá sì jẹ́ pé lójú ọmọ lọ́wọ́ wà bẹ́ẹ̀ ni kò ní dáhùn èrò kò fẹ́ kí lè wá tí èrò bá dáhùn kọ̀dá kọ́yà kọ̀dá fún mi o kọ̀dá kọ́yà kódà kọ̀dá fún kékeré ṣùgbọ́n kódà yóò kí inú gbẹ̀dọ̀ lọ́wọ́ inú má dà lọ́wọ́ pé tó bá tiẹ̀ láwọn yẹn kúkú sẹ́ńdí òun lórúkọ rẹ̀ ànábì sì ti òye wa pé tó ti bẹ́ẹ̀ náà ní dáwọ̀ yà ìbá sì tiẹ̀ jọba rẹ̀ lórí ẹ̀ nítorí wípé oore yẹn ti kọjá agbára olóore ànáwó àlùdà á dì í o àǹfààní tọ́jú wípé ọ ọyọ kẹta kọjá tó ní ìran oúnjẹ kìíní ẹ̀dá bí wọn ọba fún yàn kéèyàn tó lọ sí fún ẹ̀ẹ́dì bá ti ṣe parí ètò ìtàn ǹjẹ́ ó lè chéǹjì lọ́wọ́ ní nǹkan àbí kò ní wúlò fẹ́ tá a bẹ́ fún tírí ìbàdàn tí ó bá jẹ́ ilé àǹfààní tí ọ̀tàn àbí bí wàá ṣe bá kò sọ́ra pọ̀ kọ̀ wá sọ wípé ìrọ́lọ́ sí i. Ẹ̀rọ tó dé báyìí. Ẹ̀rọ tó dé báyìí adájọ́ mi lọ́nà mi àwọn àbá wa ní wà wípé sẹ́yìn lè yọ sàkàtù fitiri sẹ́yìn lè yọ lẹ̀ sáájú ọdún àwọn apákan apá yìí èèyàn lè yọ lẹ̀ wọ́n ní kò ní ọ̀yọ́ wọ́n lẹ́ àti wọ́n lọ́dọ̀ tó èèyàn lè yọ bí yé àwọn náà làwọn yìí ti kí wọ́n lẹ̀ ní ẹ̀jọ̀ náà pé báwọn náà lóní ọ̀gbẹ́ ìwà àbí àbí àyè àwọn apá àtàwọn ìgbé yàtọ̀ pé sáájú ká tó lọ sí àlèyọ́ ní ọdún ọjọ́ méjì síjọ́ kan gẹ́gẹ́ sí jẹ́ pé ọwọ́ rẹ̀ àdínà rẹ̀ bìnrin náà rọ́bì àwọn ọ̀dára ń bàwọ́ wípé àwọn ọmọ ẹ̀ yọ káàkiri ọdún ìgbàdáyàtà èyí pípẹ́rì kọ́bẹ̀rẹ̀ èyí ìyàwó mi a máa ń yọ àwọn sọ̀hábà máa ń yọ ọ́ bẹ̀ fún àwọn èèyàn ṣáájú kó tó di pé ọ̀dún ó lè ní òkùnjọ́ méjì ọjọ́ kan ṣùgbọ́n tí wọ́n bá ń gbé wọ̀nyí wọ́n yọ ọ́ wọ́n yọ ọ́ tí wọ́n lẹ́rìí fún lábẹ́ àwọn àbá yìí wọ́n lẹ́yìn ìbò wọ́n lẹ́yìn ìbò ní ẹni fún wọ́n lẹ́yìn ìdí ẹni fún ẹ̀yìn pé tá a bá padà sínú àdéhùn àbúrò rẹ̀ rọ́bì ọlọ́ọ̀tàn àlọ́ tí ń bẹnu sọ̀rọ̀ láì wí pé wà káyà ni rasúlù lọ́ọ̀yì sọ̀rọ̀ lọ́ọ̀yì sọ́lá bí ṣùgbọ́n zakati fitiri anabi ní kí n máa sọ zakati ni zakati fitiri àwọn àfáà ní ìdájọ́ sáájú ọdún ó rùn àlámẹ́rin ìdán tọ́wọ́ wá rí báwọn àjọ wípé ìṣesí wọn jẹ́ ìṣe iná láàrin ara wọn iná àti ìbẹ̀rù tọ́mọ̀jẹ̀ wípé ìfúnlẹ̀ mọ́ni yọ ọ́ sẹ́yìn tó ń pọ̀pọ̀lọpọ̀ bá wọn lọ́jọ́ wípé ìkírun ìdí ti ti ìdúró máa yàtọ̀ sí ti iléyà ìgbà mímẹ́ tẹ́ pé òjijì ni ọba yẹn téèyàn lè má ní ìrìnà àgùnlẹ̀ òun tiẹ̀ sábà máa ń tẹ̀lé bẹ́ẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àbá wa ni séèyàn lè bá yẹn yọ láì sọ fún yẹn kó yọ àwọn afáàní ọ̀dà téèyàn bá bá yẹn yọ láì lè tó wọ́n sọ̀kún kọ́wọ́ yọ ṣùgbọ́n gbọ́dọ̀ mọ̀ wípé yọ tẹ̀wọ́ tọ̀ lọ́rùn ìdínú ó lè wà bẹ́ẹ̀ tàbí tá a lè gbòòrò ìdínú ó lè ṣe kí ni o ó lè wà bẹ́ẹ̀ ọwọ́ ẹgbẹ́ mọ́sálà wà nípa àtàsọ́kòkò àlùkùnrin kí wọ́n fún yàn ní nǹkan ṣe tọ́jú nǹkan dáadáa kọ́ wa tún padà máa lo kí wọ́n fi nǹkan kan ti sọ̀nà yàn kéèyàn wá lo nǹkan kókó ibi bí wọ́n ṣe bí wọ́n ṣe tẹ́lẹ̀ rẹ̀ tó kó nù òkun á lò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lórí dáadáa lòdì lórí àìdá o ṣé ọlẹ́tọ̀ mẹ́sàn àbí ọlẹ́tọ̀ ní mẹ́sàn àwọn àfààní ọlẹ́tọ̀ tó bá ti jẹ́ wípé ìyọ̀ǹda àgbẹ̀kọ́kọ́ wà níbi àdàbà yìí kí sì lẹ́nu wọn wọn lè ní o lè dé níwájú tí ń jí zaka jọ́kìlì òfilẹ̀ jọ́kìlì òfilẹ̀ jọ́kìlà òfilẹ̀ títítítítí gbogbo ntọ́wọ́ àṣẹlẹ̀ láàrin àbúrò yọ àtàlìjẹ̀nu tí wọ́n ń jí zaka kékeré yìí adébísọ̀rọ̀ àṣẹlẹ̀ kọ̀ wá bú àbúrò rẹ̀ pé tiẹ̀ gbóná ọdún àkọ́kọ́ tó o mú sebi anta wakili fili hifdhi lasta bi wakili fi tasarrufi sebi ali ọmọ sọta ka tuli kiri ni ntọba le sele bẹ sọnyẹ kọ ọmọ dansi kankan lẹ́yìn rẹ̀ ọwọ́ fi olè lọ́wọ́ adìgí ní ilẹ̀ ó sì mú lọ́rọ̀ àti ọ̀rọ̀ rẹ̀ àwọn àfààní ìdáàlẹ́ yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé ntọ́ba ń fò mú tí ó bá ti yọ̀ dáadáa fún yàn láti rẹ̀ ntọ́ba padà fi kún un dáadáa náà kọ́ bá ṣe tó sì ń jẹ́ ìtẹ̀lé dáadáa ilẹ̀ kò sí tó kún bẹ́ẹ̀ àbúwá pọ̀ ní ìtìká o wọ́n sọ fún àbúmọ́rí àbùdájọ́ pé pé ẹ̀rẹ́fọ̀ ìbámu mọ̀ ojútọ́ àbára yìí o ìbámu ojú ò ní tí ì sábà wọn ẹ̀rọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tò so àbúmọ̀yà wà wò bọ́n zakati àbúmọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì káàbọ̀ ọmọ ti ráyè dé kíni gbẹ ọmọ sì padà dáwọ́ àtẹ̀gbẹ́ gẹ́gẹ́ lọ́dẹ ẹ̀yà ẹ̀ bá mú fóònù wọn bá kọ́ jìnẹ́tọ́ inú ọ̀bà yọ ìgbà yọ yìí lórí ẹ̀ máa bá àkójútó lé ó ti wọ́n náà bí ọ̀rọ̀ náà ilé náà ẹ̀yìn rẹ̀ náà ló ti kí ni o lọ́ba mójútó ṣùgbọ́n àwọn àfáà ní pẹ̀lú ìyọ̀ǹda ìyọ̀ǹda náà ni tó ti ṣáájú tẹ́lẹ̀ gẹ́gbà sáàsì ìyọ̀ǹda fún àbúrò rẹ̀ rọ̀ pé kọ́mọ̀ ti kí ni o kọ́mọ̀ sọ́sà ká tuntun tó ká pé wọn ìyọ̀ǹda bá ń fún kò ní lẹ́tọ̀ àti ti ṣe dáadáa kó dáadáa ti kí ni o tó ṣe rọ́bì àwọn Ànábì sallallahu alaihi wasallam ló sì ní ọ̀rọ̀ yẹn yíyọ rẹ̀ lórí ẹni kọ̀ọ̀kan wa ọmọ ike yìí o àgbàlagbà yìí o obìnrin yìí o ẹrú yìí o ẹtí ẹsẹ̀rú yìí o ànsàfẹ́ àmúṣe ní ọ̀rọ̀ yẹn ó sì sọ ìdí àti káyọ̀ pé àyẹ̀wò zakatu fífi náà ṣùgbọ́n àwọn sọ̀hábà ń dábọ̀ dákòókò ìṣẹ̀lẹ̀ òwúrò gbogbo jẹ́ ń dábọ̀ yìí àwọn àpá àgbóyè wà wípé fúnra wọn ní ẹ̀sùn wípé níjọ́ ìsìnrè nígbà táwọn àfọ̀tán sọ yìí oúnjẹ tiwa táyì jẹ lọ làwọn fà fìyà ni ń tí ìgbọ̀ kan bá ń jẹ ibẹ̀ náà láti yọ zakatu fífi fún wọn. àwọn àmì tó bá jẹ́ fún ọ̀wà lónìí nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní pọ̀ tí wọ́n bá ń sọ nílẹ̀ yorùbá yìí kí lọ́bọ̀ jẹ wa àìmọye kẹlẹ́ àmọ́ ká ó ká ló wọ́n máa sọ bó jẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú tọ́fẹ́ àánú mi ń bẹ̀tẹ̀ pé wọ́n ò lè bí èèyàn mẹ́wàá pé kí lọ́bọ̀ jẹ yìí tí wọ́n sọ kẹ́lẹ́ jì nǹkan kan ló wọ́n máa ìjọba àwọn àpá àti pàtàkì wáyé bá nǹkan náà ìlọjà kéèyàn ọjà káàkiri kékeré bákan náà àwọn nǹkan tó wọ̀ wá sí ẹ̀ ló jẹ́ ju oríṣi àwọn nǹkan kan lọ irú kankan jẹ́ ní náà bọ́sẹ̀ já náà ní ọ̀rọ̀ bàtí òkìtìrì bọ́sẹ̀ra náà ní ìyọ̀rọ̀ ní o zakatu àlùkìtìrì ha kàdà rọ́ọ̀mù àlùrẹ́ rọ́jò ọ̀gbọ̀n rọ́ọ̀kàdà wáṣíà ọ̀sán mọ́sá balẹ̀ yọ̀ọ̀sán ní ìbẹ̀yẹ̀ àlẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ ìṣẹ́lá ó padà síwájú lọ́yìn lórí ìgbà wẹ̀mẹ̀fà tí ọmọdọ́rùn bá ti lọ tán nínú oṣù tí ọ̀rẹ́ ọmọdọ́rùn bá ti ṣàwárí eléyìí wà sọ́nà mùsùlùmí àdìgbà ní àyù àlàǹsọ̀rí pírọ́fẹ̀sà sọ wípé mọ̀nsọ́mọ̀ ọ̀gán bàbáwò síta ní ṣàwùwáì káàrẹ̀ kàṣíyàmì dáhà gbogbo ẹ̀ tó bá gba ọ̀gán yìí tó wá fi ààwẹ̀ ọjọ́ mẹ́fà tẹ̀lé nínú ṣàwùwáì tó gba ààwẹ̀ mẹ́fà nínú ṣàwùwáì kìí ṣe dandan ní kéèyàn ọ̀gá yìí rárá bọ́ba ti lòlẹ̀ lọ́rùn kí ọ̀sán àgbà mẹ́fà nínú ṣàwùwáì àwọn àfọ àwa ní àti sinítù gbogbo ẹtí bá ń ṣàyẹ̀wò ọ̀rọ̀ èyí á wọ̀ ẹ̀sìn méjì ó ṣàbùn ọ̀rọ̀ èyí á wọ̀ ẹ̀sìn méjì obìnrin èyí á wọ̀ ẹ̀sìn méjì irú ẹni rọ̀mọ̀dọ́n ni ọ̀kọ̀ọ̀kọ̀ san kó tó gba mẹ́fà wo torí àtẹ̀lẹ́ ni máa ń sọ́nà rọ̀mọ̀dọ́n ẹ bá ba rọ̀mọ̀dọ́n ẹ ń tọ́ bá sì méjì mẹ́ta lọ́rùn rẹ̀ ayè kó ṣe kí ni o ọba rọ̀mọ̀dọ́n náà kì í gba rọ̀mọ̀dọ́n tiẹ̀ náà o ẹ ń bá ní á lọ́rùn yóò kọ́kọ́ san gbèsè o ó ń lọ́wọ́ àbẹ́rẹ́ wípé ìyàwó ìṣàwọn tí a máa sọ wípé àwọn èèsàn rọ̀mọ̀tán àwọn àyàfi ìtọ́wọ́ wà fún àwọn àfinú ṣàbá nàtó máa rí san ìyàwó àyàn pẹ̀lú nǹkan méjì láwùwá nǹkan àkọ́kọ́ ni wípé wọ́n ti torí bàtà bíi sèré sáwọn àbẹ̀wò sèré sáwọn sàlá láti máa fi ọkọ̀ àwọn ìgbẹ́ gbogbo gbà ìgbà yẹn san padà nígbà táwọn ẹbí náà sì padà sọ ọ̀rọ̀ sibtu sawari ìyóò fi lẹ́yìn fún wa bákan náà nígbà tí ìlà ń sì kó bẹ́ẹ̀ kan padà ìjà padà gbọ́ rìwáyà ní màmá tó kọ́ mọ̀ kí lè ní ìlà nígbà tí ò sí ọkọ̀ wọn bẹ́ẹ̀ mà ó di wípé wọ́n firi níbi àwọn nǹkan míì tí ń fa kí wọ́n máa lọ sísan rẹ̀ lára èyí náà tún padà jẹ́ fún wa nípa wípé ọjà tí òun ti sọ̀rọ̀ ọ̀dọ́ ni kèé ṣe wípé dandan ṣùgbọ́n dáàbò fún mi náà tọ́ba ti di torí pé méjì ni téèyàn báyìí ní rọ̀mọ̀dọ́nù lọ́rùn ṣùgbọ́n tọ́fà tẹ̀ ní rọ̀mọ̀dọ́nù lọ́rùn ààrẹ ni àjò ni ìnira kan ni ṣùgbọ́n ìnira yìí kò kó bẹ́ẹ̀ lẹ́yìn rọ̀mọ̀dọ́nù títítítítítítítítítí kọ́dà ìbá àṣedéédé ọdún kan lápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni rọ̀mọ̀dọ́nù ṣùgbọ́n ara ìyọ̀yà ara ìyọ̀yà títítítítítítí rọ̀mọ̀dọ́nù lọ oṣù méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà lẹ́yìn ọdún ààrẹ ààrẹ ìṣètò wà mẹ títítítítí tó ń tọ̀ bẹ́ẹ̀ kúbà pẹ́ tọ́ bẹ́ẹ̀ kúbà pẹ́ onígbèsè àwọn ọlọ́run twenty òkú tí ọ̀rọ̀ àgbọ̀ ìmọ̀ràn yín kò tọ́wọ́ ṣùgbọ́n àṣàṣọ yìí pé ẹnì bá ń sàárẹ̀ nù yín tàbùsẹ̀ ìyàgbà ìdà tó mí àyíyá ni wọ́n kọ̀ kọ́ yá àgbà àwẹ̀ padà láwọn ọjọ́ mi ọjọ́ mi ò tọ́ ọjọ́ mi wà lọ́rùn kò fún lọ́jọ́ mi ọjọ́ míì tí ìgbà yìí gbàpadà nínú àwọn ìpàdé nílé o ló fi wà láàrin àìkú lọ́jọ́ mi náà ní ìpàdé Allah subhanahu wa ta'ala àìgbà àtòkò ń tọ̀ o àìsí ìsọ̀kò ní gbèsè lọ́rọ̀. àlàfóònì ká gbìyànjú ká rí pé àgbà síbi ṣàwárí àṣìṣà wà ní káàmà kàṣíyá ìdáhàrí bí ẹni tó gba àwẹ̀ odidi ọdún kan onílágbàdé ìwé látọ̀dọ̀ ọ̀pọ̀tara ọ̀pọ̀ àpá ìsàlẹ̀ rẹ̀ pé nígbà tó wáyé pé alhassanatu bin ashiri amfariya ládàbí ni ọmọ ìpín o bí ọmọ ìní ládà mẹ́wàá wọn kò tá a bá gba rọmọdán ọjọ́ kan rọmọdán déédé ìlà títí bá wọn àfi ní ọjọ́ àfi ní mẹ́wàá tẹ́lẹ̀ àbá wa gba mẹ́ta nínú rọmọdán oṣù mélòó nù nàám oṣù oṣù kanu tàbá wa kú lọ́pọ̀lọpọ̀ yọ̀ báwọn èyí tí ó kulẹ̀ náà ni èyí tí sítú ṣàwáyé tí ó bá ti tí ó bá di one tiẹ̀ yọ ọmọ ẹ̀jẹ̀ ten one kejì ẹ ẹ two ẹlẹ́ẹ̀kejì yóò di twenty sábà wá ten times six yóò wá sixty rọ̀bọ̀dọ́n kó oṣù mẹ́wàá ẹ sítú ṣàwárí bá ní kó kéde o oṣù méjì alùpùpù ayọ̀ gbà padà lọ́wọ́ ẹ̀kọ́ kan wá yóò sì fún wa ní okun àti àlàáfíà dáàbò gbà ìsàkàtì kùtìrì náà kò ní fún lẹ́fẹ̀ẹ́ ẹ̀kọ́ kan wá yóò ti ká ní yọ ìṣá àlọ́ ọ̀gbà mẹ́rin kọ́ láti fi sọ̀rọ̀ ẹ̀kọ́ سي واسع في الدنيا والآخرة يا نصري يومين الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته وتعبدنا سبحانه وتعالى بإسلام شهر رمضان وجعله تكبيرا للذنوب أحمده وأجلله وأثنى عليه وأهله ولا اوصي ثناء عليه بل سبحانه وتعالى كما أثنى على نفسه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى الله سبحانه وتعالى الأول والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا أنزل من قبلكم وإياكم أن اتقوا الله وإن تشكروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد بلغ رسالة ربه كما أمره ربه سبحانه وتعالى فيعلم أصحابه ويعلم أمته أمور دينهم شيئا فشيئا قد أدبنا رسول الله صلى الله عليه وسلم كيف نتسحر لله سبحانه وتعالى وما يشفعون البركه قد استحث النبي صلى الله عليه وسلم الحديث على مالك وكذلك استحث الرسول صلى الله عليه وسلم على تعجيل الافطار وكذلك استحث الرسول صلى الله عليه وسلم على تاخير السحور وما هذا كان رسول الله صلى الله عليه وسلم يستحثنا على الاكثار من قيام الله سبحانه وتعالى خصوصا في ليالي اواخر رمضان فقال من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من الان عند الله في شهر رمضان لذلك كان رسول الله صلى الله عليه وسلم فرض على هذه الامه صدقه يطلب الله سبحانه وتعالى بها الصائم من اللغو والرفث وجعله الله سبحانه وتعالى نعمة للمساكين لعلهم يشاركون الأغنياء في السرور والفرح أيام العيد أين وجدنا فرضية هذه الصدقة وجدناها في صحيح الكريمة من حديث ابن عمر رضي الله تعالى عنهما وأرضاهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفكر صاعا من تمر أو صاعا من شعير على الحر والعبد والذكر والانثى والصغير والكبير من المسلمين وامر بها ان تؤدى قبل قلوب الناس الى الصلاه ولكن رسول الله صلى الله عليه وسلم عندما مر الينا سؤال ما الحكمة في تربيه هذه السرقه؟ ماذا ترك رسول الله صلى الله عليه وسلم جواب هذا السؤال أحد وإنما تجاوب لأمته من حديث الذي أخرجه أبو داود في السنن وابن ماجه في السنن والدار في سننه والحاكم في مستدرك من حديث عباس رضي الله تعالى